ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà àbá tún wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm rèé nìbàdàn níbẹ̀ lẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. mo kí wa pé a kú ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ya twenty twenty one. àní ìbá má olúwa tó wà ní ìhà tiwa kí la bá máa wí oṣù kínní oṣù kejì títí di àkókò yìí àfi ọlọ́run náà. wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm nìbàdàn pásítọ̀ ṣeun oyèwùsì ni ẹ̀ ń gbọ́ ohùn wọn lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ló dẹ̀ ń wakọ̀ náà. mo ní ìránṣẹ́ ọlọ́run ìkan lára àwọn bàbá àti ẹ̀ tí ìmọ̀pọ̀ ọlọ́run á pè wá ńgbà táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. àwọn ni wọ́n máa súre fún wa wọ́n á gbàdúrà oṣù tuntun fún wa wọ́n á dẹ̀ súre fún wa ohun tẹ́yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìránṣẹ́ ọlọ́run bá ṣe ń gbàdúrà pẹ̀lú wa ṣùgbọ́n ká tó lọ ẹ mọ̀rìn àjò tá a máa ń rìn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dáre power of praise orúkọ ńlá pásítọ̀ Israel Olúwọlé Ezike àwọn ló máa gbàdúrà pẹ̀lú wa ohun tẹ̀yìn kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì bí ìrànṣẹ́ Ọlọ́run bá ṣe ń súre fún wa. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run wa gbórúkọ ọ̀dẹ̀gà lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí a rí gbà á bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wẹ́rẹ́wẹ́rẹ́ láti January one bí eré bí àwàdà àti wọnú ìrìn àjò oṣù kẹsàn-án agbára wa kọ́ ló ṣe èyí ìmọ̀ wa kọ́ ọgbọ́n orí wa kọ́ mímọ̀ èèyàn kọ́ ṣùgbọ́n nítorí pé a rí àánú gbà ọlọ́run gba ọpẹ́ wa. àmín. ọlọ́run tó fi àánú dá wa sí ọlọ́run tó fi àánú pa wa mọ́ àwa kọ́ la dára jù àwa kọ́ la gbọ́n jù àwọn tó ti kọjá lọ kì í ṣe pé ẹ̀ṣẹ̀ wọn ló pọ̀ jù àwa tá a wà kì í ṣe pé ìwà mímọ́ wa ló tó bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí pé àánú rẹ̀ dá wa sí àánú rẹ̀ pa wa mọ́ tilétilé tẹbi tara wa olúwa gba ọpẹ́ wa àmín ọlọ́run gba ìyìn wa àmín ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa àmín ògo ni forúkọ ọlọ́run wa hallelujah gbogbo olùgbọ́ ọ̀rọ̀ yìí ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa nínú ìrìn àjò oṣù kẹsàn-án ẹ ò ní sọnù àmín lórúkọ jésù ọmọ rẹ ò ní sọnù àmín sà aya rẹ ò ní sọnù àmín mà ọkọ rẹ ò ní sọnù àmín ẹgbọ́sà ẹgbọ́mà ẹ̀mí rẹ ò ní sọnù àmín ẹ ò ní da láàbò ara. àmín. ohun rere gbogbo tí ẹ kó wọnú ìrìn àjò oṣù kẹsàn-án lórúkọ jésù kò ní í sọnù. àmín. ẹ ò ní farapa. àmín. ilé yín ò ní laná. àmín. iṣẹ́ yín ò ní bàjẹ́. àmín. ẹ ò rí àánú gbà. àmín. yóò dára fún yín. àmín. gbogbo ìrìn àjò tẹ ẹ bá rìn nínú oṣù yìí ààbò ọlọ́run yóò máa dájú. àmín. mo rìn yín bọ́nú bú ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ náà kó máa ṣàn lórí yín. àmín iná ìmọ̀kọ yí eyín ká àmín wọn ò ní fi ẹ̀mí yín rúbọ àmín wọn ò ní fi ayé yín ṣètùtù àmín bẹ́ẹ̀ ni yóò re àmín iléeṣẹ́ yìí lóṣù yìí yóò di ńlá àmín yóò máa ga sí àmín bẹ̀rẹ̀ látòrí ọ̀gá pátápátá dé ìsàlẹ̀ gbọ̀n lórúkọ Jésù ibi ò bá wa àmín ewu ò ní wo wá àmín nínú ìrìn àjò oṣù yìí nílé iṣẹ́ yìí a ò ní sìnkú àmín a ò ní ṣọ̀fọ̀ àmín a ò rí àánú gbà àmín bẹ́ẹ̀ ni yóò rí o àmín ètò yìí lórúkọ Jésù yóò máa di ńlá sí àmín mo gbàdúrà fún olùṣọ́àgùtàn ṣé wọn oníwàásù ẹ ò ní farapa àmín ìrànlọ́wọ́ yóò máa dìde àmín a máa yin ọlọ́run àmín bí a ti yin níbẹ̀rẹ̀ oṣù yìí níbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ olúwa yóò kà wá yọ àmín jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. And now with God tó ti dé òun oníwàásù làwa fẹ́ gbọ́. And now with God tó ti dé sẹ́ òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already àti ṣetán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are ready. At 30. Brothers and sisters, are you ready? We are ready. àti tẹ́tí. nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn èyí tó tó ń ṣiṣẹ́ lọ́wọ́. pásítọ̀ ṣe àtọ́ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò àdáwà with la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe tán lórí fresh fm àti ṣe tán ó ń jàlá la o àti ṣe tán olè mi tóbi apẹtẹ ń gbọ́ àti ṣe tán láti ṣe tán àti ṣe tán àti tẹ́tí àti ṣe tán we are already àti ṣe tán oníwàásù wá bá wa sọ̀rọ̀ àti ṣe tán fresh one zero five point nine fm wákàtí kan pẹ̀lú ọlọ́run. Ọlọ́run and now with God. lọ́sẹ̀ tó kọjá mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò kan lórí ohun tó jẹ́ kí oṣù kẹsàn-án yìí kó ṣe pàtàkì nínú ìjọ Celestial Church of Christ ìjọ mímọ́ ti Kristi látọ̀run wá. ẹ ti mọ̀ nìyẹn pé ìrìn àjò yá nígbà tẹ́ bá ti ń gbọ́ tó bá ti ń dún tó ń rọ́ kẹ́kẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn ìtàn àwọn akọni ìgbàgbọ́ nìyẹn ohun tó jẹ́ oṣù kẹsàn-án èkó ṣe pàtàkì nínú ìtàn ìjọ Celestial Church of Christ mo ti bẹ̀rẹ̀ látọ̀sẹ̀ tó kọjá mo ní ìrìn àjò náà ṣẹlẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án 1985 ẹ̀yẹn nípa ìrìn àjò àjọ̀dún ọdún kejìlélógún ti ìkórè ìjọ Celestial Church of Christ mo dẹ̀ sọ bí bàbá SBG ọ̀ṣọ́fà bó ṣe gbéra láti ilé wọn. torí àkókò mo sọ bí wọ́n ṣe sáré lọ sí èjìgbò nígbà tí àwọn ará èjìgbò parí tí wọ́n bẹ̀bẹ̀ yìí pé àwọn fẹ́ kí bàbá kó tiẹ̀ yọjú sáwọn kó tó di pé wọ́n wá gbéra wọ́n lọ sí Ìkòròdú kí n gé kékeré bẹ́ẹ̀ yẹn jẹ. ìdí tí mo fi rí kí n gé bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n tún sáré ya olùtì parish nígbà tí wọ́n kú òlé jìgbò kó tó wá dé ìkòròdú mo sọ lọ́sẹ̀ tó kọjá pé nígbà tí wọ́n dé ìkòròdú ìránṣẹ́ ọlọ́run bàbá wa Abíọ́dún Bàdà wọ́n ń wàásù lọ́wọ́ wọ́n tilẹ̀ fẹ́ yẹ̀bá fún bàbá SBG Ọ̀ṣọ́fà ṣùgbọ́n bàbá sọ pé ọ̀rọ̀ Ọlọ́run òun ni wọ́n ń sọ bàbá dẹ̀ fi ààyè sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run tán ìtàn sọ pé bàbá SBG Ọ̀ṣọ́fà wọ́n ṣáájú wọn nínú àdúrà tí wọ́n dẹ̀ ní bàbá wa ajá ń koko pé kí wọ́n ṣe oore ọ̀fẹ́ kó tó di pé wọ́n wá gbéra nínú ìrìn àjò láti máa bọ̀ sí Ìbàdàn. gbogbo ẹni tẹ́ ti darapọ̀ pẹ̀lú wa lórí Facebook ẹ bá mi like ẹ kẹ́ dẹ̀ share ẹ̀ ń tẹ̀dẹ̀ ń gbọ́ wa ń lé ẹ̀yin náà lè darapọ̀ pẹ̀lú wa Fresh FM Ìbàdàn lójú òpó tẹ́ ti lè wo bó ṣe ń lọ nínú stúdíò nìyẹn. ó jẹ́ ọjọ́ ní ńlá wọ́n ti kọjá gbogbo ìrìn àjò ìṣàgàm wọ́n mórí lé ìbàdàn nítorí pé bàbá SBG ọ̀ṣọ́fà àwọn ni wọ́n máa darí àwọn ètò gẹ́gẹ́ bí oníwàásù ìyẹn ní Celestial Church of Christ Army Barracks Road ní ìbàdàn. bíi seventeen kilometres síbàdàn ni mo sọ mo ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ má jẹ́ àgbàgbé mo ní wọ́n ẹ̀sẹ̀ ra táyà tuntun mẹ́rin sí ọkọ̀ yẹn èdè ìbífọ̀ ìrìn àjò yẹn láti múra fún ìrìn àjò tí wọ́n fẹ́ rìn ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ mo sọ wípé bí ibùsọ̀ mẹ́tàdínlógún seventeen kilometres táyà kan fọ́ nínú ọkọ̀ yẹn ìtàn sọ pé mercedes benz tí bàbá gbé ó dẹ̀ tàkìtì lẹ́ẹ̀mẹ́rin kó tó di pé ó wá dúró. nígbà tí dírẹ́fà ọkọ̀ náà máa jáde ìtàn sọ wípé kò sí ariwo tó ń pa ju pé where is papa ìyẹn spẹ́dì tó wa mọ́tò náà tó jẹ́ dírẹ́fà bàbá SBG ọ̀ṣọ́fà. báyìí ló rí bàbá lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ gẹ́gẹ́ bí ìtàn ti sọ ó wá bẹ̀rẹ̀ sí ní sa gbogbo agbára láti dá àwọn ọkọ̀ dúró ìtàn sọ pé ọ̀nà èkó sí ìbàdàn ó jẹ́ ọ̀nà tó lágbára tó dẹ̀ lẹ́rù nígbà yẹn tí ẹnikẹ́ni ò tiẹ̀ dúró láti ran ẹnikẹ́ni lọ́wọ́ nítorí pé oríṣiríṣi ọgbọ́n ni àwọn olè máa ń lò àwọn ọlọ́ṣà láti dá àwọn èèyàn lọ́nà láti lè gba àwọn ẹrù àti nǹkan tí ó wà lọ́wọ́ wọn. nígbà tó ti gbìyànjú bí ọ̀nà mẹ́ta tí kò sí kankan tó ṣiṣẹ́ ìtàn sọ wípé ó wá gbé ìgbésẹ̀ tó léwu jù nítorí pé ó lọ sùn sí ojú títì láti lè dá àwọn ọkọ̀ tó ń lọ dúró wọ́n ní arábìnrin kan tí ó jẹ́ alájà tó jẹ́ mùsùlùmí ó ti kọjá ó wá wò wípé aṣọ funfun mà ní ẹni tó wà lójú ọ̀nà yìí wà tí ẹ̀jẹ̀ sì wà lára rẹ̀ wọ́n ló wá bẹ̀rẹ̀ sí ní reverse bọ̀ díẹ̀díẹ̀ lẹ́ni ẹ wá ń pariwo wípé bàbá ọ̀ṣọ́fà bàbá ọ̀ṣọ́fà bàbá ọ̀ṣọ́fà bàbá ọ̀ṣọ́fà wọ́n láriwo bàbá ọ̀ṣọ́fà lárábìnrin yẹn gbọ́ pé eléyìí ló wá jẹ́ kó dúró nígbà tó dúró lọ́wọ́ àjọ dá àwọn èèyàn púpọ̀ dúró nígbà tí wọ́n gbé bàbá jáde gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ní kò sí ohunkóhun tó ṣe bàbá SBG ọ̀ṣọ́fà ṣùgbọ́n ó ná wọn ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àkókò kó tó di pé wọ́n á lè gbé òkú àwọn méjì tó wà nù mọ́tò ìyẹn Godwin àti Thomas tó wà pẹ̀lú bàbá SBG ọ̀ṣọ́fà Abiasi tó jókòó pẹ̀lú dráìvà ìtàn sọ wípé ìyẹn òkú gẹ́gẹ́ bí ìtàn ti sọ mọ́tò alájà yìí la fi gbé bàbá SBG ọ̀ṣọ́fà láti gbé wọn wá sí Ìbàdàn wọ́n sì gbé òkú Godwin àti Thomas lọ sí ibi mọ́ṣúárì tó gbé wọn sí ìtàn ni wọ́n sì gbé Abiasi lọ sí hospital ní Ìbàdàn alájà tó gbé wọn wá dúró sí challenge roundabout tiwa yìí láti lè wa ọkọ̀ míì tí ó gbé bàbá lọ sí hospital ẹ má gbàgbé lọ́sẹ̀ tó kọjá mo ní bàbá Jánlé Kòkò gẹ́gẹ́ bí a ti gbọ́ nínú ìtàn wípé torí mọ́tò wọn ó ní bírèkì ẹ̀ ò da wọn ò dẹ̀ rí túnṣe wọ́n wá rọra ń bọ̀ ìgbà tí wọ́n á dé challenge roundabout wọ́n wá rí ẹni tó wa mọ́tò tí ẹ̀jẹ̀ wà lára ẹ̀ wọ́n ní báyìí ni wọ́n sáré park bí ariwo tó pa ni pé where is papa where is papa ẹni ẹ wá sọ fún wọn wípé kò sí nǹkan tó ṣe pápá bọ̀ àwọn ti lose èèyàn méjì Godwin àti Thomas pé Abiasi wà lọ́spítà bẹ́ẹ̀ ló sáré lọ bá bàbá torí bàbá ti wà nù mọ́tò Volvo arábìnrin kan tó jẹ́ mẹ́mbà Celestial Church of Christ tó ṣetán láti gbé bàbá lọ sí hospital ní Ìbàdàn wọ́n nígbà tó dọ́dọ̀ bàbá wọ́n ní ìbéèrè tí bàbá béèrè lọ́wọ́ ẹ̀ ni pé where is Godwin where is Thomas wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ẹ̀rù ń ba bàbá ajánlé kòkò nǹkan tí wọ́n sọ ni pé everybody wà lálàáfíà pé wọ́n ti gbé gbogbo wọn lọ sí hospital. ẹ má dẹ̀jẹ̀ àgbàgbé pé mọ́tò bàbá ajánlé kòkò dáa rárá rárá wọ́n wá ń wá mọ́tò tó máa gbé wọn lọ sékòó nítorí bàbá advice wípé kò sí nǹkan tó dàbí káwọn gbé wọn lọ sí hospital wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni arábìnrin yẹn sọ pé ibikíbi tó bá fẹ́ lọ ìyẹn arábìnrin tí ó jẹ́ ọmọ ìjọ Celestial Church of Christ tí wọ́n ti gbé bàbá látinú mọ́tò alájà sínú ẹ̀ pé òun á gbé wọn lọ wọ́n ní wọ́n dẹ̀ béèrè pé èló ló máa gbà wọ́n ló lóun ò gba owó rárá rárá báyìí ni wọ́n gbéra láti gbé bàbá lọ sí hospital lẹ́kọ̀ọ́ dírìvà náà wà nínú mọ́tò ṣáájú gbogbo àkókò yẹn nínú nǹkan kan ò tí ì ṣẹlẹ̀ sí expedit tó jẹ́ driver ju wípé ó ń bleed lọ ṣùgbọ́n nínú àkọsílẹ̀ nínú ìwé ìtàn wọ́n ní ẹ̀ẹ̀mejì ló faint kó tó di pé wọ́n dẹ́kọ̀ọ́ wọ́n ní bàbá ò ní ìbéèrè tó ń béèrè ju wípé níbo ni Thomas àti Godwin wà ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà mo yìí ń tẹ̀síwájú nínú ìrìn àjò yìí oṣù má lè gbàgbé nínú ìjọ Celestial Church of Christ. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ eh, mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa oh. mo ṣe àwárí oògùn adènà ìlóyún fún abẹ́rẹ́ àdálò nígbà tí mò wá onírúurú ọ̀nà ìdènà lóyún lórí ẹ̀rọ ayélujára kò sí pé à ń tò nílé ìwòsàn àbí pé àwọn àǹtí wa ń nù wá níwọ̀ sí ọ̀rọ̀ mo pinnu láti gbìyànjú ẹ̀ wò pẹ̀lú ìlò ẹ̀kan ó lè dènà oyún níní fún odidi oṣù mẹ́ta bẹ́ẹ̀ náà ẹ̀wẹ̀ ẹnikẹ́ni ló lè ṣe níbikíbi tí wọ́n lérò pé ó fi wọ́n lọ́kàn balẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti gba ìdánilẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ṣẹlẹ̀ ò kọ́kọ́ ń bà mí fún nígbà àkọ́kọ́ tí mo dára mi gún lábẹ́rẹ́ torí ohun tí mo mọ̀ tẹ́lẹ̀ ni pé gbígba abẹ́rẹ́ m máa ń mú kára ni mí ṣùgbọ́n èyí rọrùn kò sì tilẹ̀ dùn mí oògùn adènà ìlóyún gígùn ẹni lábẹ́rẹ́ tí wó mi lágbára wàyí o mo ti túbọ̀ ní ìkápá lórí ara mi mo sì ti ní ààyè fún àkókò àti ọjọ́ iwájú mi. ǹjẹ́ òun fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi dènà ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ kàn sí discoveryourpower.org lónìí tàbí kí o wá hashtag discoveryourpower ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera tìjọba àpapọ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. DOJ. káàbọ̀ padà kò sí bí tàn yóò ṣe nífẹ̀ẹ́ di wọ ọ̀sẹ̀ tó ń bọ̀. nítorí pé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta yẹn làwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ní pè mí tí wọ́n ń yọ mí lẹ́nu. níjọ́ tá à ń ṣètò lọ́wọ́ nípa arákùnrin yẹn gan-an àwọn èèyàn tún pè mí mo rẹ́ni tó pè mí pé òun gan nípa ọmọ kékeré tí mo sọ pé báwo la ṣe lè tọ́jú àwọn ọmọ wa pàápàá jùlọ nípa lílo social media. òun la ṣe fẹ́ gbé àwọn ìgbésẹ̀ tá a máa gbé bá a dẹ̀ ṣe tún máa gbé lọ́sẹ̀ tó ń bọ̀ nìyẹn bá a ṣe máa ṣe ní àlàfíbọ̀ nìyẹn ṣùgbọ́n nínú ìrìn àjò tí mò ń bá lọ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nígbà yẹn àwọn toll gate sì wà lọ́nà èkó wọ́n tẹ̀ sọ pé traffic yẹn serious wọ́n ní bàbá Jánlé Kòkò wọ́n wá ní kí driver kó tàn padà ìyẹn arábìnrin tó gbé wọn yẹn pẹ̀lú volvo car pé kó fèsì one way wọ́n ní báyìí ni àwọn sójà tí wọ́n wà lọ́nà ni wọ́n mú wọn ṣùgbọ́n ẹnìkan lára àwọn èèyàn tó wà ń bẹ̀ ló ti rí bàbá SBG Ọ̀ṣọ́fà òun ló wá sọ so, àwọn ló fún wọn ní escort gẹ́gẹ́ bí ìtàn ti sọ ibo ni wọ́n wá kọrí sí kò sí ibi méjì tí wọ́n lọ ju ilé ìwòsàn tí wọ́n ti máa ń tọ́jú tó jẹ́ family hospital babes bg ọ̀ṣọ́fà ní ìlú péjú labi hospital ní ìlú péjú tí mo bá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí á jẹun tó máa yà yín lẹ́nu púpọ̀ púpọ̀ nítorí pé a gbàgbọ́ nítorí pé gẹ́gẹ́ bí ìtàn ti sọ arábìnrin tó rescue wọn láti express títí dé ìbàdàn òun ló lọ sí inú ìjọ tí bàbá ti fẹ́ wàásù ní mọ́kọ́lá ló ti lọ sọ ohun tó ṣẹlẹ̀ wọ́n ní báyìí ni àwọn èèyàn kì mọ́tò mọ́lẹ̀ gbogbo èrò pátápátá hospital yẹn ni wọ́n mórí lé wọ́n ní èrò yẹn ti pọ̀ jù yẹn ní labi hospital nílùú péjú bẹ́ẹ̀ làwọn press lórí news wípé àwọn fẹ́ rí i pé ṣé bàbá wà láyé wọ́n ní kò sí ohun tí wọ́n fẹ́ ṣe ju pé wọ́n ní láti gbé bàbá kúrò lọ́sítà yẹn wọ́n ní wíìchìá ni wọ́n fi ń ti bàbá sọ̀rọ̀ wọ́n ní bàbá SBJ ọ̀ṣọ́fà dẹ̀ dìde lórí ẹsẹ̀ wọn wọ́n dẹ̀ bá àwọn ènìyàn sọ̀rọ̀ pé nígbà tí àwọn ń lọ sí Ìbàdàn ní tòótọ́ àwọn ní accident ṣùgbọ́n everybody wà alright gẹ́gẹ́ bí ohun tí a sọ fún bàbá SBG ọ̀ṣọ́fà wọ́n ní gbogbo àwọn tó pọ̀ àwọn wà ní hospital ní Ìbàdàn wọ́n wá ní bàbá ní láti máa lọ sí ilé ní Kétu wọ́n nígbà tí bàbá dé ilé ní Kétu èrò ti pọ̀ jù ní gbogbo ibẹ̀ wọ́n láwọn ọlọ́pàá gan ò lè wọ́n ní bàbá ṣàtúndìde pé mi ò kú o alásídẹ̀ǹtì lọ́nà Ìbàdàn ṣùgbọ́n everybody wà alright wọ́n ní bàbá wa lọ sí yàrá ọ̀dọ̀ wọn nígbà tí àlejò ti pọ̀ jù gbogbo àwọn olórí ìjọ nínú ìjọ Celestial Church of Christ gbogbo wọn ti dé sí Èkó àwọn fẹ́ rí bàbá àwọn fẹ́ rí bàbá èyí ló wá jẹ́ kí bàbá wa gbé ìgbésẹ̀ akin wọ́n ní ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí bàbá máa sọ ní gbogbo ìrìn àjò thirty something years wípé òun nílò láti sinmi wọ́n ní fúnra lára bàbá SBG ọ̀ṣọ́fà ni wọ́n pe Ebenezer ọmọ wọn àti evangelist tó ń darí tó jẹ́ ajínrere nínú ìjọ iriakari parish ccc tí wọ́n sọ pé kí wọ́n gbé àwọn lọ sí hospital láì jẹ́ káwọn èèyàn mọ̀ ni wọ́n wá gbé wọn láì jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ pé wọ́n ti kúrò nínú ilé lọ sí first shadrach hospital tóun náà wà ní ìlú péjú kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ tó tún ṣẹlẹ̀ ìyẹn ní first shadrach hospital ní ìlú péjú lábalábẹ́ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ a máa máa sọ̀rọ̀ lé lórí an hour with God Pastor Seun Oyewusi oníwàásù. an hour with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and now one with God. Tó ti dé sẹ́. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already. Arábìnrin. Ti tán. Oyin kan sọ́la ọ̀dẹ́bùn mi. Ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. Wọ́n ti wà níbí ní ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pè mí ni mo darí sí Ìrí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí òbí kan tiẹ̀ pè mí tó ń sunkún wípé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ òun wọn làwọn kò tá lò pó ti kéré. oyin cancel concept gẹ́gẹ́ bí ìrírí yín gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ń lò yín kí ni àwọn ìgbésẹ̀ ẹ má jà wá fi ṣe ti kìrìsìtẹ́nì tí èèyàn lè gbé lórí àwọn ọmọ ká tàn mọ́lẹ̀ sí pàápàá jùlọ níbi tí ọ̀rọ̀ social media ìpalára tó ń ṣe fún àwọn ọmọ kéékèèké ó ti pọ̀ jù kí làwọn gbésẹ̀ tẹ̀rí pa àwọn òbí lè gbé àbí kí lè rò pò fà á àti kí ló ń tẹ́ ẹ fẹ́ sọ lé lórí. ẹ kalẹ́ o gbogbo ilé oyin kọ́sálá ọ̀dẹ́bùnmi lórúkọ mi tó ń pè mí ní oyin cancels mo lérò pé dáadáa ni mo bá yín ẹ dẹ̀ ṣe gan oníwàásù um, ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àbí ọ̀sẹ̀ mẹ́ta ṣá a láti wo àwọn points kan in the first place social media gangan kọ́ ni problem after all a rí àwọn tó ń fi social media tó fi ń ṣe nǹkan rere in fact ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń fi social media ṣe nǹkan tó dáa the problem is that these people young people tí wọ́n ń lo social media tá a dẹ̀ rí i pé wọ́n fi ń ṣe nǹkan tí kò wà okay it is because ó ní nǹkan tí wọ́n wá débẹ̀ you know we all have different reasons for doing things and me dẹ̀ ni wàá wò pé òkè o torí àkókò kí mo má kí má mú ní abala lábala you see the problem is or should I say the challenge is parenting parenting our parenting style ẹni mo inú mi dùn pé sọ pé ká má fi ti ẹ̀sìn ṣe I'm a trained counseling psychologist. So psychologically, we find that tó bá bímọ tó bá bẹ̀rẹ̀ sí ní raise ọmọ what you are raising is a social human being. I mean you are raising anything you are raising someone that will relate with people in the society. Oma oma ẹni ọmọ tó bí ló ma padà di ọ̀rẹ́ ó ma padà di bàbá eh, òbí èèyàn ó ma di ọkọ èèyàn you know so you are not raising that child for yourself you are raising the child for the society and um, the family now happens to be the smallest unit of that society now it is from the family nǹkan tí ọmọ yẹn ń gbé bọ̀ láti family ló ma wá gbé lọ síta so you see why the family is very important so tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tá à ń bí nísìn we start from parenting which is the foundation àwọn ọmọ yìí tọ́kọ́ tó lọ sí social media wọ́n ti ní foundational crisis foundational crisis that starts from our style of parenting I want to come from that angle tonight psychologically we have about three different types of parenting style we have the permissive parents permissive parents ni àwọn tó jẹ́ wípé anything goes these are parents that they don't have knowledge about kí ni báwo ni mo ṣe lè tọ́ ọmọ yìí ní ọ̀nà tó tọ́ ṣe mọ̀ pé even bible sọ yìí pé train up a child in the way he should go. tọ́ ọmọ rẹ ní ọ̀nà tó máa tó bá dàgbà tán. kò ní lè kúrò ní ọ̀nà àwọn òbí tó máa ń wà permissive yìí àwọn ò tiẹ̀ mọ̀ ọ̀nà ṣe mọ̀ pé tó bá mọ ọ̀nà wàá mọ ọ̀nà tó yẹ kó fi tọ́ ọmọ so wọn because they don't know the way any way is a way to them so they permit anything ọmọ yẹn fẹ́ lọ sí club ọmọ yẹn at the age of three ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní lo tablet ọmọ yẹn ó fẹ́ ṣe you know there is no foundation no basis no premise for anything now we now have the authoritarian parents àwọn ni àwọn tó jẹ́ pé they have little knowledge so because of that wọn ò fẹ́ kí ọmọ yẹn mọ̀ pé àwọn ò mọ much about parenting or what the child is going through so wọn ò fẹ́ kọ́ ọmọ yẹn tag wọn ní half baked parent wọn wá máa lo force láti ṣe many things many of us grew up in that kind of home where our parents forced us they enforced their rules on us mo lóò lọbẹ yẹn o dẹ lọ nìyẹn má bí mi ní any question period you know unfortunately that's that's how we grew sit down there má bí mi wọn máa fojú kó ẹ mọ́lẹ̀ you know wọ́n ti fi ẹ̀rù sí inú ayé ọmọ bẹ́ẹ̀ ṣé ti rí ọmọ yẹn tó bá ní opportunity láti wà alone or láti jáde that kind of child we now want to explore gbogbo àdẹ̀lá mọ irú àwọn ọmọ tá a. lábalábẹ yẹn kílẹ̀ dẹ̀ rò pé ó yẹ kó bì í ṣe kó fún láyè láti ìdí tí mo fi ní kó jókòó jókòó síbẹ̀ yẹn ìdí tó fi ní láti jókòó rè nígbà tó mo bá béèrè pé clay tẹ ní kí n má jáde clay tẹ kí n jókòó so òbí ní láti relate pẹ̀lú ọmọ láti lè ṣàlàyé pé ìdí tí mo fi ní kó jókòó rè. ẹ̀yin gan ti di psychologist ó dàbí nǹkan tí. no mo fẹ́ ṣàlàyé. i'm getting there i'm you know I, i just spoke about three different types of parenting mo ti sọ̀rọ̀ nípa méjì the third one is the authoritative parent she ha he or she has knowledge ó ti prepare rẹ̀ pé mo máa di òbí o and it is a responsibility bible sọ pé ọmọ ni ìní olúwa ṣe ti rí àlè yọ bible a lè yọ spiritual kúrò nínú psychology because it's like bible is the basis of everything now tó bá yẹ pọ ọmọ ní ní olúwa ó ní ó mìíràn pé ó fún wa pé òkè ó bá mi tọ́jú èmi ni mo ní kíní but i'm giving it to you help me take care of it so an authoritative parent is ready for parenting ó ti arm ara with knowledge like one of the things tẹ́ sọ ni wípé tó bá fún ọmọ ní instruction pé òkè o i want you to sit down there it is because if you sit down there it is safer for you than standing up ó máa back ẹ up bóyá ọmọ yẹn béèrè o ọmọ yẹn ò béèrè ó máa back Oh up oh omo yen beere o omo yen o àlàyé and the thing is that àwọn ọmọ tá a bí sìn wọ́n á béèrè why did you say I should sit down there why are you stepping on me why are you pinching me mommy so you should now be able to explain to the child why you are doing that an authoritative parent ó wà firm but oh she love ọmọ yẹn because in psychology we believe that an individual is different from his mistake and i think we will eventually get there tonight pẹ̀lú àwọn tó jẹ́ pé ọmọ wọn already ti fall into error and an individual has the capability to actualize láti dé ibi tó fẹ́ dé láyé but that will be if we can separate the person from. Mm the uh, the mistake or the challenge or problem whatever the child is doing so an authoritative parenting style is what we should adopt is what will teach these children so that tó bá phone kọ́ ní gbogbo internet tó wà láyé yìí they know the right from the wrong because they have been trained to know the right from the wrong they have been trained they know the use of a thing ṣe mọ̀ pé àwọn olóyìnbó sọ yìí pé tí a bá mọ ìwúlò nǹkan once the use of a thing is unknown abuse is inevitable tó o bá mọ like tí n bá ń kọ́ àwọn ọmọ mi ní ní class mo máa sọ fún wọn tó o bá mọ nǹkan tí ọwọ́ ẹ wà fún you can use your hand to do anything tó bá mọ nǹkan tí ojú ẹ tọ́lọ́hún create ẹ̀ fún you will use it to do anything so it is the, jo the job of the parents to inform the children ahead of time because àwọn ọmọ máa pàdé nǹkan tó tún ju fóònù lọ a lot of things is happen are happening in the society that generation ẹ̀yin olúwa sorry to use the word generation yín ẹ máa wà shock tẹ bá rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ níta ẹ máa wò pé ah this is really really strange but we we we can we can be used to it because generation tiwa ò tíì kò tí jìnnà ju mi ìpè yín lárúgbó ah. but you know <laughs> you know what i'm saying is that we have to up our game as parents iṣẹ́ yẹn ó wà lọ́wọ́ wa a lot of children a lot of young people they are just looking for um, they want to you know a sense of belonging it's no i want to feel among so in the process of feeling among they do and undo but when you have given your child value when you have given your child esteem esteem comes from ti láti kékeré. oyin cancel yes, concept ẹ yes, wo isu ọmọ tí mo play interview yẹn yes. tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn òbí ẹ̀ ò mọ̀ ó ní mẹ́ńtọ̀ ni nínú orin ó lẹ́ni tó like ó dẹ̀ ń fọ́lò gbogbo lifestyle ẹ̀ àwọn ò dẹ̀ mọ̀ wípé nǹkan ti ń ṣẹlẹ̀ pé wọ́n jọ ń lọ church wọ́n jọ ń ṣe ogun ẹ̀ wọ́n mọ̀ ẹ kí ni fọ́ọ̀tà àwọn òbí ṣé bí nǹkan tí wọ́n bá rí pọ́ mọ́ ṣe tí ò dáa ni wọ́n á put it through. mi ì fẹ́ sọ wípé um, carefree àwọn òbí ń sìn wọ́n lè mọ̀ because wọ́n wọ́n wọ́n wà observant you know you will know when a child begins to uh, May I can stop láti my little child adolescent young ones when they begin to keep to themselves when they begin to you know they just want to be alone nǹkan tó ṣẹlẹ̀ nípa our parents i feel pé hmm, ṣebí kí n ti kí n ti lọ to the best school i'm trying my best now mo rán ọmọ yìí lọ sí the best school kí ló tún fẹ́ gbogbo nǹkan tó fẹ́ you are staying in the best apartment you have a room to yourself you have this and that you don't even create time for your family you don't ask questions ọmọ ẹ ń dàgbà do you know that many of us àwọn ọmọ wa máa wọ puberty àdẹ̀mọ̀ we don't even tell them before time that there is a time in your life o oh, tó jẹ́ wípé everything about you will change get prepared this and this are the things you do what we find is that àwọn òbí máa sọ pé wo a ó ti bẹ̀rẹ̀ kí ni ó tiẹ̀ ti da tó bá fara kan ọkùnrin báyìí ó ti lóyún nìyẹn is that the right information? ẹ má gbàgbé pé mo from the beginning mo sọ wípé the family is the smallest unit of the society meanwhile we are raising societal beings so therefore information that they get starts from that family start from and the first point of call is the parent or the caregiver ẹlòmíì kì í ṣọ̀dọ̀ òbí ẹ̀ ló àbóṣàwà lọ́dọ̀ guardian so the responsibility is on us to give them the information that they need so that whatever I said it social media is not the problem but the fact that they have wrong information about social media. oyin kansẹ bàbá mi pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ cremic bàbá ti rẹ́dì ṣùgbọ́n mo fẹ́ ká fi àyè sílẹ̀ bóyá a lè gba ìpè ẹyọ kan àbí méjì lọ́dọ̀ àwọn èèyàn nílé bóyá wọ́n ní ìbéèrè bó tó tó di pé àwọn èèyàn wa máa pè wọlé kí ni ohun tẹ́ ẹ rí mo mọ̀ pé tí ń rìnrìn àjò ń bẹ̀ ẹ kò summarize gbogbo nǹkan tẹ́ rí bí ọ̀nà àbáyọ ìyẹn lábala nǹkan tá a sọ léèní kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀. ọ̀nà àbáyọ ni wípé ọmọ tó ti fall into that error already that is what we are talking about ẹ mọ̀ pé yóò dàbí pé preventive lèmi sọ látẹ̀kan ọmọ tó ti fall into that error ó need a lot of support this is not the time to start blaming the child this is not the time to start cursing and yeah, pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ wọ́n mọ̀ ẹ́ the child needs support and you can only give the child the support if you are able to separate your child from the problem that he is facing if you can do that right you will see that the child will become what the what we want him to become he will change for the good when we are able to separate. ẹ báwo ló ṣe fẹ́ ṣe yẹn láti lè separate that's what we are saying that. torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí omi gbóná bá ti dàpọ̀ mọ́ tútù ó máa ń lágbára láti separate mi rò pé mi rò pé instrument kankan wà tó tí separate parent tó mí actually what, the, what we do is that we ask that the child goes for therapy that is why counselors are there yes we ask that the child goes for therapy but even before the child goes for therapy from the home mo sọ pé don't it's not the time to start blaming the child you will not get anything from him try láti fi rẹ sí ipò ọmọ yẹn jẹ́ kó mọ̀ yìí pé o understand and no matter what happens ọmọ ẹni ò ṣáà lè burúburú ká gbé fún ẹkùn pàjẹ́ isn't it uh -huh. so let him know that you he has your support that is my point he has your support unconditional love okay tó bá yẹ pé ọmọ yìí ni wọ́n gbé wá fún ẹ as a counselor pé kò deal pẹ̀lú ẹ kéèyàn jẹ́ pastor pé kò pray fún ṣó máa bẹ̀rẹ̀ sí ní sọ don't say anything bad already àmọ̀ pé nǹkan tó ṣe is bad but don't remind him so that you can get information that you need to work with. ẹ jẹ́ ká gba ìpè kó má bàa dàbí pé à ń daṣe nínú ilé zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine hello. àti fáwọn tó wà lókè òkun plus two three four zero nine two two two one zero five nine. hello. hello ẹ kalẹ́ o. god bless you sir. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ta ló ń pè ibo lẹ ti ń pè wá sà. ògùnmọ̀sán láti ń pè à ń gbádùn fúgàmù yín lágbọ́ ọlọ́run ọlọ́run máa tẹ̀yìn síwájú o. àmín. ẹ à ń gbádùn yín gan. ẹ ṣe púpọ̀. ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa ó wúlò fún wa lọ́pọ̀lọpọ̀ àpapàá jùlọ wa tá a jẹ́ òbí nínú ilé. ọlọ́run dẹ̀ máa ọlọ́run máa tẹ̀ ìṣojú lágbára ọlọ́run. amen god bless you sir. yes sir ní ká kí mẹ́rin ṣe ká. yes sir. hello oníwàásù. hello ta ló ń pè bọ́lẹ̀ tí ń pè wá sà. dàúd ló ń pè láti bẹ̀rẹ̀ wọn kà máa kó ètò. god bless you sir. mo dẹ̀ kí mẹ́rin wa náà orí yóò lè dáàbò lágbára ọlọ́run. àmín. à ń gbádùn yín o. ẹ ṣe púpọ̀ sà god bless you sir. sọ àbájọ mú wàhálà ẹ̀ mo olúwa ṣeun sà a tún máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ sà. hello. hello. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ká lè gbọ́ ara wa dáadáa ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ká lè gbọ́ ara dáadáa hello. yes sir. God bless you ẹ kalẹ sa amen you too sir pastor mímí lánàá sọ̀rọ̀ láti ẹ kú ètò láti òkè àdó nìbàdàn. yes sir. Ah, inú mi dùn fún program yín mo fọ́lù ẹ̀ náà nígbà tí ẹ kọ́kọ́ gbé ọmọ ẹ kọ́ sọ̀rọ̀ ọmọkùnrin yẹn àtẹ̀dẹ̀ gbé àǹtí yẹn wá tòmọ̀ dẹ̀ kí àǹtí yẹn náà pẹ̀lú òye àti ẹ̀kọ́ tí ọlọ́run fún lọ gbogbo tó ń sọ yẹn náà bẹ́ẹ̀ náà ni ó ṣe yẹ kí ó rí gbogbo tó ń sọ náà lèmi náà ti sọ mo dẹ̀ ń sọ fúnyàwó mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run á tó bọ̀ ife àrùn wà lọ́wọ́ god bless you sir. god bless you sir ẹ ṣe púpọ̀ sir oyin cancer concept àkókò ti fẹ́ tó tí bàbá fẹ́ wàásù tọ́dẹ̀ fẹ́ súre fún wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ní ìbéèrè láti bí nọ́mbà wo lọ́ọ́ lè pè yín sí. ok ẹ ṣe gan ni ṣùgbọ́n kí n tó sọ nọ́mbà yìí ẹ jọ̀ọ́ ẹ má pè mí lálẹ́ ẹ jẹ́ ká sọ di àárọ̀ ọ̀la starting from nine a.m zero seven zero. zero seven zero. two six. two six. five three. five three. eight zero. eight zero. three nine. three nine lẹ́ǹkan sí ma. zero seven zero. zero seven zero. two six. two six. five three. five three. eight zero. eight zero. three nine. three nine. wọ́n lè follow wa lórí social media náà at Oyin Cancels all our social media platforms Oyin Cancels. ok ma mo kí àwọn tá a jọ rìnrìn àjò tá a jọ wà lórí ètò eléyìí àwọn ìrànlọ́wọ́ ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ Israel prophet Bọ́láhàn Olúkáọ̀dé evangelist Sunday Osana bàbá mi pf e wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá fẹ́ súre fún wa ohun tẹ́ ẹ nílò ẹ farabalẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run mo dẹ̀ mọ̀ pé àṣẹ ọ̀rọ̀ tó máa jáde látẹnu bàbá á tún ayé àti ọ̀nà yín ṣe God bless you all. Christ Revival Miracle Center ibẹ̀ ni orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tú. Christ revival miracle center ibẹ̀ ni orí èṣù ti ń fọ́ miracle center. olódòrí ọkàn rẹ̀ kọ́dọ̀ tẹ̀lé mi ká lọ sí miracle center. Christ remember. hàǹtú ó lónírúurú kò sì dára fún ọ tẹ̀lé mi ká lọ sí miracle center. ìyàwó lóògùn tirẹ̀ òwò rẹ̀ ti dojúrú ó kọjá bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí ó gbà kò sọ̀nà báyọ̀ ìwọ sá tẹ̀lé mi wá sọ́dọ̀ Jésù tẹ̀lé mi ká lọ sí miracle church. Christ Revival Miracle Center. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé etí gbọ̀ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ bàbá wa àti ọlọ́run wa. our father na God. a dúpẹ́ ọwọ́ rẹ nítorí pé o máa ń gbọ́ àdúrà. we thank you because you normally answer our prayers. ǹjẹ́ bí ọ̀rọ̀ olúwa ti ń jáde wá sí etí ìgbọ́ àwọn ènìyàn mi lónìí. the word of God is coming out into the ears of my listeners today. ní orúkọ Jésù jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe rere fún gbogbo ọkàn tó wà ní ìmúrasílẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ yìí. Let your word bless all the listeners of this program in the name of Jesus. Kí Ọlọ́run kó fi ọwọ́ ìyanu ńlá bá ọ lò. And may the Lord use his great and miraculous hand to dwell with you today. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Lé orúkọ Jésù ni a gbàdúrà. In Jesus Christ's name we pray. Amen. Amen. Lónìí. Today. À ń kà nínú ìwé Mark orí ìkẹwàá forty six to fifty two. Wọ́n sì wá sí Jẹ́ríkò bí ó sì ti ń jáde kúrò ní Jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn. Bátímì wà fọ́jú ọmọ Tímì jókòó lẹ́bàá ọ̀nà ó ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí í kígbe lóhùn rárá wípé Jésù ìwọ ọmọ Dáfídì ṣàánú fún fún mi ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe sí jù bẹ́ẹ̀ lọ pé ìwọ ọmọ dávidi ṣàánú fún mi jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè wá wọ́n sì pe afọ́jú náà wá wọ́n sì wí fún pé tújúká dìde ó ń pè ọ́ ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó sì tọ́ jésù wá jésù sì dáhùn ó sì wí fún pé kí ni ìwọ ń fẹ́ kí èmi kí o ṣe fún ọ afọ́jú náà sì wí fún pé rábónì kí èmi kí o lè ríran jésù sì wí fún pé máa lọ lọ ìgbàgbọ́ rẹ̀ bọ́ lójú kan náà ó sì ríran ó sì tọ́ Jésù lẹ́yìn ilé ọ̀nà. The Gospel of Mark chapter ten we read from verse forty-six to fifty-two. And when they came to Jericho, and as he went out of Jericho with his disciples, and a great number of people. Blind Bartimaeus, the son of Timaeus, sat by the highway side begging. And when he heard that it was Jesus of Nazareth, he began to cry out, and say, Jesus, son of David, have mercy on me. And many charged him that he should hold his peace, but he cried the more a great deal, Thou son of David, have mercy on me. Verse 49. And Jesus stood still and commanded him to be called. And they called the blind man, saying unto him, Be of good comfort, arise, he collect thee. And he, casting away his garment, rose and came to Jesus. And Jesus answered and said unto him, What wilt thou that I should do unto thee? The blind man said unto him, Lord, that I might receive my sight. And Jesus said unto him, Go thy way, thy faith hath made thee whole and immediately he received his sight and followed Jesus in the way. ohun kan náà tí Jésù ṣe nígbà wọn ni. the same thing Jesus did at that time. ní ìlú Jericho tó mú in the city of Jericho by making the blind to receive his sight. and he had mercy on blind Bartimaeus tí Bátímíù afọ́jú tó gba ìríran rẹ̀ padà. And the blind Bartimaeus received his sight back. afọ́jú Bátímíù kò fọwọ́ lẹ́rán nígbà tí ó ń gbọ́ pé Jésù ti Nazareth ló ń kọjá lọ. The blind Bartimaeus did not stand idle and aloof when he heard that Jesus was passing by in Jericho. tó sì mọ̀ wípé ọ̀dọ̀ Jésù nìkan ṣoṣo ni àbájáde kúrò ní ìṣòro ayé òun gbé wá and he knew that it was only Jesus Christ that could solve his problem. bí ó tilẹ̀ wá jẹ́ pé àwọn kan gbà á gẹ́gẹ́ bí iṣẹ́ láti dí Bátímíù lọ́wọ́ kó má lè gbáre rẹ̀ ṣùgbọ́n ó kọ tí sí gbogbo ohun tí àwọn èèyàn ń sọ. While he was attempting to call the name of Jesus to have mercy on him, some people took it upon themselves as business to make sure he's disturbed so that he will not call the name of Jesus. But he insisted and refused them. Bátímíù afọ́jú ló bẹ̀ẹ̀ sí kígbe lóhùn rárá pé Jésù ti Násárẹ́tì ṣàánú fún mi. kí ló fà á torí pé ó mọ̀ pé àkókò àánú ó ti dé kò sì yẹ kí àkókò àánú kó rè òun kọjá. And he was shouting the more, Jesus, son of David, have mercy on me. He knew that at that particular period was his real time of deliverance, and he didn't want to miss that particular hour. àkókò àánú rẹ ó mà ti tó. your exact time for mercy is now. lẹ̀kùn àánú mà ti ń ṣí sílẹ̀. the door of mercy is being opened unto you. ìgbà tí òjò bá ń rọ̀ lèèyàn máa ń gbé mi. it is the rainy period that you normally put bowl outside to collect water from the rain. àdé Jésù ń pè yín láti ṣàánú fún ọ. Jesus Christ is calling you his. arákùnrin àti arábìnrin. brothers and sisters. Jésù sì ṣe irú iṣẹ́ ìyanu kan náà yìí Jesus is still performing the same kind of miracle today. agbára rẹ̀ kò yí padà. and his power never changes. ọ̀kan náà ní ilé àná àti ilé òní àti is the same yesterday today and forever. Jésù wà láàyè síbẹ̀. Jesus is alive still. ṣùgbọ́n tí o bá ń fẹ́ irú iṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu wọ̀nyí. if you want this kind of signs and wonders. o láti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. you have to change from your sins. kí o sì fi gbogbo ọkàn rẹ yí padà sí olúwa. with all your heart turn unto God. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the high. mo dẹ̀ gbàdúrà fún ọ. and I pray for you. ní orúkọ jésù gbogbo ọ̀nà tó ti dí kọ́ máa là fún ọ. every way that have been closed against you I command it to be opened unto you in Jesus' name. Bèbè sí nọ́mbà yìí fún àlàyé ní kíkún sí. Call the servant of God on this phone line for more information. zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá yìí sọ̀rọ̀ náà ni wòlíì àti P.F. Ọwa. The preacher of this program to you is evangelist and prophet P.F. Owa. The peace of God be upon you all in Jesus' name. amen. dá mi lójú pé ẹ ti rí ìdánilẹ́gbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méjì tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà mẹ́fà àrọ̀lẹ́ sí aago méje ilẹ̀kọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá di ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà gbàyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn-ún rọ̀lẹ́ sáago méje ọjọ́ thursday òní àdúrà gbára máa ń wáyé fún àwọn obìnrin oníyìnrere bẹ̀rẹ̀ látàgò méje àárọ̀ sí mẹ́sàn-án àárọ̀ ní friday tó bá kẹ́yìn oṣù ní àṣálẹ́ agbára máa ń wáyé wa bẹ̀rẹ̀ látàgò mẹ́wàá alẹ́ di òwúrọ̀ ọjọ́ kejì ẹ darapọ̀ mọ́ wa àwọn ìsìn wa ti ń lọ láàrin ọ̀sẹ̀ tàbí kẹ́ ẹ pé bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight títí àkókò ìkan náà tá a tún pàdé lórí ètò ìkan náà lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run reverend pf wa ló ní kí n sọ fún ọ wípé ìwọlẹ̀ rí kan lọ́dún yìí lórúkọ jésù. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. ó kì í síbẹ̀ ó dùn síbẹ̀ ó lè ń lẹ̀ gbọ́ fresh fm. làwọn gbọ́. one oh five point nine fm. làwọn one oh fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. gbé o Jésù ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan ibi tí o sì tún mú mi ń lọ ìwọ nìkan ló yẹ kó lè yẹ nìkan bójú wo lẹ̀ bẹ̀bẹ̀ mi túbọ̀ máa ṣọ̀ nà mí ní rere mo ti di ìrànwọ́ o mo ti di ìrànwọ́ o mo ti di ìrànwọ́ o túbọ̀ máa ṣọ̀ nà. múṣẹ́ o wá tóbi jù wá múṣẹ́ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere tó ṣe múṣẹ́ o láyé mi o múṣẹ́ o wá tóbi jù wá múṣẹ́ o ọlọ́run ìgbàlà ìlérí ayọ̀ rere tó ṣe. ọlọ́run sọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí bí ìṣe rẹ nínú ayé mi afọ́jú gbọ́ tó sì ríran tágìtì gbọ́ tó sì gbọ́ràn tí àrọ́gbọ́ tó fò fayọ̀ ọlọ́run wá sọ̀rọ̀ yìí rẹ sáyé mi gẹ́gẹ́ bí ìṣe rẹ olúwa ọlọ́run wá ṣàánú mi o mo ti dìrọ̀ mọ́ o mo ti dìrọ̀ mọ́ o. bá wá fọ ọ̀rọ̀ mi ṣe yá mo sí i.